ètò ìṣìn tẹ̀ síwájú mo sọ lẹ́ẹ̀kan wípé àlejò mi ti wà níbi tí mo fi wọ́n pamọ́ sí ṣùgbọ́n báyìí ìwọ̀n àka aṣọ lójú eégún àlejò tèmi nípa fífi orin gbé wọn jáde ọ̀dàgbà tá àwọn ṣe ìdáwọn sọ pé ní báyìí a máa tẹ̀síwájú nínú ìwé orin ìwé orin ṣíṣe <laughs> ní báyìí mi fẹ́ fi orin gbé àlejò mi wọlé gẹ́gẹ́ bí ìṣe wa kàwé ta jẹ́ orin ìgbé àlejò wọlé. <laughs> nítorí àlejò mi mọ ní ọmọ ọlọ́run ní ẹ tọ́lá tí mo bú sáyọ pé ọ̀nà yíyẹ wá sí ọkùn wá ṣàfẹ́rí rẹ ṣọlá ẹ̀kan ayé yìí máa yẹ ẹyẹ rẹ ọpẹ́lọpẹ́ rẹ sista ọlá ọpẹ́lọpẹ́ rẹ ọpẹ́lọpẹ́ rẹ. èmi àdúpẹ́ máa fi jòpìyàn máa borí wàdà. èmi àdúpẹ́ máa borí balẹ̀ báyìí bàbá. ọlọ́dìdí ìfẹ́ ẹ jẹ́ kó special number yìí fún wọ́n máa wí pé ayọ̀ mi ti dé ọlá mi ti dé ibi tọ́ta mi fojú sí ọ̀nà gbàgbẹ́ mọ́ wíwẹ̀. ayọ̀ mi ti dé ọlá mi ti dé ibi tọ́ta mi fojú sí ọ̀nà gbàgbẹ́ mọ́. ayọ̀ rẹ dé ọlá rẹ sí ọ̀nà aya ọ̀nà bàjọ́ ayọ̀ rẹ̀ ti dé ọlá rẹ̀ ti dé ibi tọ́ta rẹ̀ fojú sí ọ̀nà bàbá. máa ní pé ṣóun ni àbọ̀ nǹkan ṣóun ni mọ̀mọ́ wúmà ìkẹ́ owó ọjọ́ tó gbé yẹn mo ti rówó ijó yẹn rí <laughs> wọ́n ní ìṣẹ̀rùbá yìí ni ó náà ni ẹ̀yìn ọlá ọ̀nàbàjò èdìdí ìfẹ́ ọdún làwọn eléyìí wọ̀nyí ṣe àìwọ̀n fọlọ́kọ wa ní Orísun tẹlifíṣàn ọ̀rẹ́ wa ni wọ́n lórísun wọ́n ti ẹ̀ kí yín pé ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí sórí àkọ́kọ́ ètò ibi tá lọ rè nígbà tí ẹ wá gbẹ̀yìn ó ní bá a ṣe rìn ṣùgbọ́n báyìí fúnra mi ní ìwà mú yín lọ sí yàrá gàlejò ọ̀rọ̀ yín dàrọ̀ yín dà ẹ tẹ̀lé mi ẹni tó mọ̀nà ní tọ̀ ibi tá a gbà lọ ètò bàbá ètò gbẹ̀yìn. ó tó bí ọjọ́ mẹ́ta nígbà tí ẹ wá sórí ètò yìí gbẹ̀yìn náà lọ́hùn tá a jọ ń fọ̀rọ̀ ń pa adé orí mi àwọn tó ó ló bá dé lọ́rọ̀ yín orin bí ìfẹ́ ní tí ṣùgbọ́n gbà tí ẹ wá pè mí fún iṣẹ́ adé orí wọn á wò pé ah n ta fi ṣeré lánàá ó ti wá di òótọ́ ká fi yàn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bá ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àti àtìlẹ́yìn ètò bàbá ètò náà tó mọ̀ ní pé mo gbẹ̀yìn wá ń gbà kan rí bẹ́ẹ̀ ni lẹ́sìn àdúpẹ́ káwá tó wọnú àgbàmì ètò lóòótọ́ ọdún ni ẹ̀ ń ṣàìmọ̀ fún olóko nílé pàápàá fún àwa tá torísun tẹlifíṣàn kán lè mọ̀ pé ẹ̀yin gangan lẹ wà pẹ̀lú mi lóòótọ́ ẹ fi ohun yẹn kẹbi kí àwọn ará lé ó tó jọ mẹ́ta. ọba lànà ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun hmm. yíbò a pè ní chineke haúsá a pè ní ubangiji yorùbá a pè ọ́ lólùgbàlà mo ní wọn lọ́ba tí ò ní subscription kó tó mọ ohun tó ń ṣẹlẹ̀ nílé ayé arínúróde olùmọ̀ràn ọkàn hmm. òun ni omi ni presence hmm. ọjí kan lù kan pa ọ̀pá kan wò kan yè ọba fàkíàfàkíà mo ní ṣe bóun lọ́ba tí ò ní gúúsì tàbí ferrari kó tó wọ designer ó fọpẹ́ ṣadé hmm. ó fi yìn ṣagbádá ògo ni bàtà ẹsẹ̀ rẹ̀ olórúkọ àdéwúre bàbá mi ẹ̀yin ni mo máa ń kì ọlọ́run tó sọ wípé kí n tún lè wà lórí ètò bàbá ètò lénìí ẹ ṣé o ẹ̀yin aráalé èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ọlá Ọ̀nàbàjọ́ tí gbogbo yín mọ̀ sí èdìdì ìfẹ́ èmi náà mo máa tún kí yín lórí ètò bàbá ètò. adúpẹ́ adúpẹ́ ẹ̀pẹ́ òkun fún àwọn tó bá jẹ́ olùtẹ̀lé iléeṣẹ́ Orísun tẹlifíṣàn ẹ ti rí wọn wípé ẹ ti ṣe àbápàdé ojú ìrí lórí àwọn ètò bíi Miliki Express hmm. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ èmi ti ká lára mi ti gbé Ọlá Ọ̀nàbàjọ ìdí ìfẹ́ wa lórí ètò bàbá ètò kan yìí náà ni tá a bá tún wá wò kàṣà tẹ́ ẹ bá mọ ọ̀gá mi ẹ̀gbọ́n mi ọ̀rẹ́ mi àǹtí Fèyíkẹ́mi yíyún ti ètò bàbá ètò ti ọjọ́ ìsinmi lẹ́yìn tẹ́ ẹ bá máa ń tẹ̀lé wa dáadáa ẹ mọ ojú kan tí mo ń sábà kọrin lórí ètò bàbá ètò ti ọjọ́ ìsinmi ọjọ́ náà tún rèé pápá jùlọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ ń rí wa fún ìgbà àkọ́kọ́ Orísun tẹlifíṣàn lélẹ́yìí ètò bàbá ètò ńlẹ̀ wà lọ́wọ́lọ́wọ́ tẹ̀ ń wò tẹ̀ ń jẹ́ gbádùn ẹ̀ báyìí àlejò mi gẹ́gẹ́ bí wọ́n ti sọ lẹ́ẹ̀kan ni Ọlá Ọ̀nàbàjọ èdìdí ìfẹ́ aya ṣeun fún mi àbí ṣe mo pa ń rọ <laughs> nítorí wàá jẹ́ kí n mọ̀ ni nínú orin adé orí mi tí a máa sọ púpọ̀ ọ̀rọ̀ ń pa ẹ̀ lónìí tí mo fẹ́ lè sọ pé torí nítorí tí mo gbé Ọlá Ọ̀nàbàjọ wá sórí ètò lónìí ẹ rí fún ẹ̀yin tẹ́ ṣẹ̀ṣẹ̀ rí wọn fúngbà àkọ́kọ́ olórin ẹ̀mí ni wọ́n ṣùgbọ́n ibi tí àwọn fẹ́ yàn láàyò nínú iṣẹ́ orin ẹ̀mí yìí ní kókọ ó ní orin tí mo ń so ìdílé ró àwọn orin ìfẹ́ tí mú kí lọ́kọláyà tí kì í jẹ́ kí gbọ́n mi sí omi ò tó sí lórí tó yẹ pé tẹ́ ẹ bá ń kọ́ báyìí kátà ní kí wọ́n yá nǹkan bí àwọ̀ fẹ́ wà láàrin ọkọ àti ìyàwó tẹ́ báyìí lè fi sí tí bàbá bá ti wọlé tí bàbá bá bínú jáde tẹ́lẹ̀ tẹ́ báyìí lè fi sí tẹ́ ń gbórin tiẹ̀ agbára lọ́wọ́ ọlọ́run eré ọmọ olóko. <laughs> àbí o. ìpè tí wọ́n ní ọlá ọ̀nàbàjọ ìdídì ìfẹ́ olórin ni wọ́n àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó kù tí wọ́n tún mọ̀ láàtú máa bèrè lọ́wọ́ wọn tẹ́ẹ̀tù mọ̀ síwájú nípa wọn. ẹ jẹ́ àkọ́ wọn báyìí ọ̀rọ̀ tá a fi ń sọ bí eré tí mo fi mọ̀ pé ọlá ní ẹ̀bùn lóòótọ́ ìní ká mọ̀ fi nǹkan ṣe bí àwàdà mo rántí lọ́jọ́ náà lọ́hùn bá a ti parí ètò ọlá ń pariwo ọkọ mi o wọ́n ti fẹ́ẹ̀ ti fi iṣẹ́ dé ah àpẹkọ stúdíò lónìí o ká tó wí ká tó fọ̀ nínú mọ́tò yọ níwájú ọ́fíìsì lọ́jọ́ ńlọ́hùn ni wọ́n bá páàkì ọkọ̀ ah, ah, èmi ò sì tí ì mọ bàbá ń gbà náà torí èmi ẹ̀ parọ́ níwọ̀n ni lọ́ọ́ di gbàgì lèmi náà ni pé kẹ́mi náà dì mọ́ nǹkan wàláì ọmọ tí mo ń lùlù fún mi mo dì mọ́ yún baba tẹ́rì sẹ́ni tí mo ra mú báyìí <laughs> níṣẹ́ ló ń jára ẹ̀gbà lọ́wọ́ mi gbà ah, mo nítorí ọlá ọlá ló fẹ́ kó mi sí yọ́ọ́yọ́ ní wọ́n bá dì mọ́ kọ wọn lóòótọ́ ní pariwo adé orí mi adé orí mi bàbá adé ẹ ǹlẹ́ o ẹ̀yin ni ìyàwó yín lọ́ọ̀fù yín pọ̀ ó lọ́ọ̀fù yín pọ̀ torí ká tó parí ètò iná tí ń pariwo ẹjọ́ ẹjẹ́ àtìtì sí tó ọkọ mi o adé orí mi o níta wá fi sọ̀rọ̀ tó jẹ́ adé orí mi lọ́hùn ó wá yà mí lẹ́nu wípé ó wá ti di orin kí ni tó wá bí orin adé orí mi ní tí mo fi gbé yín wá lónìí gangan rẹ̀ kí ni tó bí adé orí mi gangan. ẹ ṣe olóòtú hmm. ṣẹ́rí nǹkan tó bí adé orí mi hmm. ó pọ̀ rẹpẹtẹ. ẹ máa ṣe ẹ máa ṣe mo fẹ́ mọ̀ lónìí mo sì fẹ́ káwọn tó wà nílé ó mọ̀. ṣẹ́rí adé orí mi fídíò tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí ó ti ní adé orí mi kan tá a ti ṣe tẹ́lẹ̀. bí ọdún bíi mélòó. Mm, bí ọdún bíi mẹ́ta sẹ́yìn so eléyìí tó ṣẹ̀ṣẹ̀ jáde yìí remix because ẹ mọ̀ kó tó ṣẹlẹ̀. mi ẹ ti kọ́kọ́ ṣe mérix tẹ́lẹ̀ tẹ́lẹ̀ eh. wàá di remix. ẹ eh, remix ah, lélẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú adé orí mi ni pé. tó fi la orí mi lélẹ̀. ṣẹ́rí ní àwùjọ tá yìí ẹ máa gbà mí láàyè láti society tá a wà yìí hmm. oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ń bẹ̀. when it comes to um, relationship kí lè máa pè. Hmm. Um, marriage uh, love life ìdílé like that and um, a máa wò pé òkè kí ni ká fi báwọn èèyàn sọ̀rọ̀ nípa ìdílé ìdílé eléyìí ti dàrú lénìí ìdílé eléyìí ti dàrú lọ́la. jẹun tó kó mọ̀ láwùjọ wa tó kó mọ̀ láwùjọ so a dẹ̀ need láti báwọn èèyàn sọ̀rọ̀ pé kíní yìí ò dáa ẹ jẹ́ kí. kí ni àwọn nǹkan tí ò dáa yìí gangan. ah nígbà tí ìyàwó ò bá tí ì pé oṣù mẹ́ta tó ti dàrú. tí ò tí ì póṣù mẹ́ta tó ti eh, dàrú. tó ti dàrú um, relationship gan-an wọ́n sọ pé maga one maga two maga three maga four. kí ni maga dájọ ẹyin náà mọ maga. àwọn àwọn sisi àwọn ọmọdé. àwọn ọmọge òde òde eh. kí ni maga one ah, maga two. Ah, can you imagine maga one maga two maga three àbí mugun one mugun two mugun three. so we need to i need láti sọ mẹ́sẹ̀gì ìfẹ́ yìí fún àwọn kan gbọ́ kán dẹ̀ lè mú lò kán lè mú lò. and um, kán lè mú lò ẹ jẹ́ àtìbí ìyá àtìbí wò àti orí mi lẹ́yìn ṣe gbogbo tẹ nínú orin ìkẹlẹ mọ̀ pé mo gbọ́ dáadáa ẹ mọ̀ pé mi náà wà nù fídíò yìí wọn ah, ah. pẹ láìpẹ́ wọn tún bá ń ṣe àfihàn rẹ̀. mo ìfẹ́ sọ bẹ́ẹ̀ ni. ẹyin ó sì ní tó bá dé tèmi fi wà ń bẹ̀. Hmm, ó ní ọkọ lé nínú orin tá à ń wí tó mo rí ibi tó yẹ pé olúwa ṣeun ńlá fún mi mo ti ládé orí mo sì mọ̀ pé ọkọ yín ní ń jẹ́ bẹ́ẹ̀. <laughs> ẹni tó náà bá ṣe ohun ayọ̀ fún náà hmm. adé orí ẹ̀ náà ni adé ọkọ mi ló ń jẹ́ olúwa ṣeun ńlá fún mi hmm. good but ẹni tó bá ládé orí nǹkan ńlá lọ́lọ́run ṣe fún. lọ́lọ́run ṣe fún ẹ wá fi ọ̀rọ̀ ń ṣe bíi lówelówe táwọn ọmọ ń lùlù àgídìgbò. Hmm, <laughs> ọlọ́gbọ́n ló ń jò. ọmọ ra mọ̀ ah. ah! àǹtí ọlá ọlà káwá wo adé orí báyìí àwọn owó gan ló lè gbọ́ àwọn orin. adé orí mi ni táìtò fídíò mi gbogbo èèyàn pátápátá ló lè gbọ́ ṣùgbọ́n ó wá jẹ́ ó ó ó preach message fáwọn kan àwọn tó bá wà nínú relationship àwọn tó nínú marriage nínú ìdílé because honey. Eh, mo fẹ́ máa fẹ́ hàn áà mo máa ràn kẹ́ ọ ó hmm. pọrípọ̀ mi o olólùfẹ́ mi ni o ẹ. pọpọrípọ náà olóyìn fẹ́ yín pọpọrípọ nítorí mo gbọ́ pọpọrípọ <laughs> tẹ́ ẹ pè ní ah, oh. eh, nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú pọpọrípọ ni pé you can give your husband a pet name èèyàn lè fún ọkọ èèyàn ní pet name ó lè ní sugarlicious ọ̀pọ̀ licious ọ̀ní ọ̀pọ̀ licious tó pọ̀ pọ̀ pọ̀ tí ò tán tán tán so you can just say anything you like. káwá gbà pé lọ́dọ̀ tí mm. pọ̀pọ̀rípọ̀ ni pọ̀pọ̀rípọ̀ ni ah, pet name ti Olúwaṣeun Láfúnmi. pet name pọ̀ i just choose to use that one. ẹ mo wá kẹ́kọ̀ọ́ ìbẹ̀rẹ̀ adé orí mi ẹ̀kọ́ fún mi ẹ̀kọ́ fún mi. ok Okay adé orí mi ni yó ó òwe. báyìí tiẹ̀ nìgàn ṣe ti fẹ́ máa jó ni mo fẹ́ jò. ẹ má ti bẹ̀rẹ̀ sí ní jò. mo wà ń bẹ̀. ṣe bẹ́ẹ̀ wà nínú fídíò. ẹ ká kúkú jọ bẹ̀rẹ̀ sí ní ṣe fídíò náà fáwọn aráalé. pé ó yá. ó yá ìmọ̀ kan. ẹ ó yá adé orí mi ni ìyó eh, eh. òwe olólùfẹ́ mi ni. èmi náà bá ṣe báyìí nínú fídíò. Hmm, mo fẹ́ máa fẹ́ ọ kí n tún máa kẹ́ ọ hmm pọ̀pọ̀rí pọ̀ bọ̀bọ̀ mi o olólùfẹ́ mi my sweet love you are the best. ó ga jù me and you. Hmm? We go last forever. You and brother We show. go stay together in any kind of weather. Ah, weather is good. go to Àyànfẹ́ mi bọ̀bọ̀ mi o, olólùfẹ́ mi, my bọ̀bọ̀ fine pass your bọ̀bọ̀. Mm, báyìí ni ẹja ti báyìí. Eh. My baby fine pass your bọ̀bọ̀. my bọ̀bọ̀ fine pass. Mm, eh. My baby fine pass your bọ̀bọ̀. No, ẹ ti ṣí my baby fine pass your bọ̀bọ̀ báyìí. bèbí mi ẹlẹ́yin mọ bọ̀bọ̀ ọ̀nkúṣe ni bọ̀bọ̀ tí èmi náà ní bèbí lé. báyìí ni you kúkú sẹ́ my baby fine fine pass you ẹ <laughs> kò sọ pé your baby fine oh pass èmi ah! tí mo jókòó me i will now say my bọ̀bọ̀ fine pass you gangan eh. eh, mm, eh, bẹ́ẹ̀ni tó bá jọra la fi jà pass you you ọjà. pass you you. <laughs> ó ga jù eré la máa fi tèmi ṣe nítorí pé kò gbọdọ̀ dán rárá lórí owó yẹn my baby fine pass ọlá. ẹ pass ọlá fine pass ọlá. then my bobo fine pass àtàwọn àti ìbò. ẹ̀yin ṣe mí lé àwọn ọmọ ẹni tó fún ìjọra wọ lọ ẹ jẹ́ ń ṣe àfihàn orin yìí gangan ní fọ́nrán lórí ọwọ́ yẹ ẹ jẹ́ kó wà tó bá máa padà ẹ jẹ́ kí mi lọ sílẹ̀ agbára lọ́hùn ká lọ ṣe àfihàn díẹ̀ tí n bá padà dé àwa mẹ́rin tó wá fún ìjùnú èmi àbí òun ni o táládé orí ta ni ń pèlè ta ló gbádé lé èèyàn kan lórí ta lọ a máa ṣàfihàn mò ń bọ̀ mi ò tí ì dé. Adé orí, pọ̀pọ̀ rí pàbọ̀bọ̀. Ẹ̀jọ̀ on the beat. for me, Baba me, oh, oh no fan. My Baba fan pass your ladies. Make a yan on asante. Uh. Ah. If you don't get bubble, make your land tight. Make him be your sweet love. Oh.